إن الحمد لله نحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ونصلي ونسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك يا فوالا الله في تي أتشني رنفون في تكجوني أي على البركة أترى عليكم إكاتي كفون سنة محمد صلى الله تعالى عليه وآله وسلم عليكم كي الله ما تيجي على كي ما ساي ما باو تي سنة تي أما على ليرة تامو ليرة تي أما ربابو دو دو تونا تلي نانارة شدي يجوا يبين جال القيامة كي أنا باي كي ما ساي كواكما لين بإذن الله تعالى بجدي náà ṣe wí ní ìjókòó tí ó gbẹ̀yìn wípé ní òní bí ìdìláyì àwòkọ́kọ́ wo àwọn àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan àǹfààní tó wà ní abẹ́ àbífi ẹlẹ́ẹ̀kejì lè tó ti pé a ti mú ẹnu bà díẹ̀ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ohun ìwòye sí nínú hadithi jibril yẹn pé hadithi ti jibril aleyhi salam tó ti wá ṣe àwọn ìbéèrè yẹn èyí tí òjíṣẹ́ ńlá muhammad sallam tí ó pè ní ẹ̀sìn wa innahu jibril atakum yu'allimukum dinakum àwọn olùmọ́ni nínú àwọn fawaid tó wà nínú hadith yẹn òun ni wípé anna min hadi nabi sallallahu alayhi wa sallam mujalasatul ashab nínú ìmọ̀nà òdìsẹ́lá muhammadu sallam òun náà ni pé a máa jókòó pẹ̀lú àwọn sàábì rẹ̀ tòun ti kò tọ́lọ̀ ń gbé sí a máa jókòó pẹ̀lú pẹ̀lú wọn a sì máa wọlé wọ̀de pẹ̀lú wọn eléyìí ń bẹ nínú àpẹẹrẹ ìwà dáadáa tí o ti sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ní tí òjíṣẹ́ ọlọ́run ọba tí o bá ṣe àfẹ́kù ọ̀kan nínú àwọn sàábì rẹ̀ nínú àwọn tí wọ́n máa ń jókòó pẹ̀lú ẹ̀ a máa béèrè nípa wọn a sì máa bẹ̀ wọ́n wò a máa wá wọn lọ lé tí wọ́n bá pè é ibi kí ó wá bá àwọn jẹun nílé àwọn eré ìbẹnu súnà tí àwọn èèyàn ti fi ọwọ́ ẹ̀rẹ̀ mú táwọn èèyàn kà fún rárá pàápàá jù lọ lọ́dọ̀ àwọn akáàrọ̀ ojíire nǹkan bíi ọdún bíi mẹ́sàn sí mẹ́wàá sẹ́yìn mo ṣe kótóbà kan lógo mọ́ṣọ́ nínú Ramadan lórí ládàá tí ń bẹ fún kéèyàn fún aláwẹ̀ lóúnjẹ ẹni tó bá fún aláwẹ̀ ní nǹkan àṣìnú adé Muhammad sallam ní erítọ̀hún yóò gba irú ládàá tí aláwẹ̀ yẹn gbà ìyẹn ò túmọ̀ sí wípé ẹni tó gbààwẹ̀ ta fún ní nǹkan àṣìnú yẹn wọn ò ní gba ládàá kò dín ládàá àwẹ̀ tí ẹni tó gbààwẹ̀ yẹn kò dín kù ṣùgbọ́n ẹni tó fún olóúnjẹ sínú yóò bá ru ládàá ẹni yẹn ìyẹn làwọn alárúbáwá máa ń ṣe tó yẹ sí pé wọ́n á máa fa àwọn èèyàn ni wọ́n á máa bẹ̀ wọ́n bí dákun jẹun lọ́dọ̀ wa wá sínú lọ́dọ̀ wa fún tati dèzì yẹn tíyẹn bá ń rí èèyàn tati fún ní oúnjẹ tíyẹn bá rí èèyàn tati fà wá sínú lọ́dọ̀ rẹ̀ fún tati dèzì yóò jẹ́ sí pé ó gba Ramadan tati nù ní ọdún kan àwọn mọ̀tòrò ilé ìgbà tí mo ṣe kútúbà yìí tí mo ka hadith yẹn pé ẹni tó bá ẹni tó bá fún uh, man aftara sa'iman aw fattara sa'iman kana lahu mithlu ajrihi ọmọ ya kan wá fà mí sí ẹgbẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ó ní àfà èyí tẹ wí òun kò lè ṣeéṣe nílẹ̀ yorùbá o mo ní àkílódé tí òfin ní ṣeéṣe àdìsá ní muhammad sallam ni ó ní àyí pé àgbára wa gbọ́ ni àfọkàntara wa ní ìsìté yẹn bàbá yìí pé táwọn yẹn máa jẹun lé owó ni àkú máa dín fún wọn je. bóyá ní gba wọn ni o ẹ ká ẹnìkan ò lè jẹ àríjìkì ẹlòmíì má tiẹ̀ lai wà láì kò lè ṣeé ṣe ibẹ̀ nìkan yóò kó má kò lè ṣe jẹ́ pé ti fi nǹkan sínú ẹ̀ jẹ́ pé ti dà níyà kan àbí bá kan gbogbo àwọn àdìọ́kàn ká àdìọ́kàn yẹn ó mú kí àwọn nǹkan míì kó má ní ìtumọ̀ lọ́dọ̀ wa wọ́n máa pé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló bá ti ṣe lọ́wọ́ kíkọ́ wa ní àdúrà gan tá a ṣe tí wọ́n bá àwọn alárúbáwá wọ́n máa pera wọn ẹ méjì ẹ mẹ́ta pé ọjọ́ Jímọ̀ ti ń bọ̀ ẹ dákun ẹ wá jẹun alẹ́ nílé mi. eléyìí a máa mú kí okùn ìfẹ́ tó wà láàrin àwọn ọmọ àyà síra wọn kó ṣe kí ni kó nípa sí i. ilé ìrọ̀lẹ́ ti di àwọn ẹ̀kọ́ gan bẹ sáàmì ìsìlẹ̀mù kọ́ wa nípa yẹn àwọn àdìsí wà tó ń sàlàyé nípa àwọn ẹ̀kọ́ àwọn etiquette ti lílọ́ọ̀rù ilé ẹni tó bá gbìyànjú báyẹn tó ní tó ti ṣe kọ́ wa tí ẹ bá gbìyànjú méjì nígbà tí wọ́n ń lọ wọ́n á pàdé ọmọ ìyá kan lọ́nà wọ́n á ní ibo lẹ́yìn lọ wọ́n á ń lọ lé àfa alágbájá ni ó pè wá pé káwá jẹun nílé òun wọ́n á ní tọ̀ èmi náà èyí ò àtẹ̀lé yín wọ́n ní bẹ́yìn mẹ́ta bá débẹ̀ tó sì jẹ́ pé èèyàn méjì ló pè tẹ́bá sálámù ẹ̀ díẹ̀ sọ pé tọ̀ àwọn méjì ló pè ṣùgbọ́n àmú èèyàn kan lọ́wọ́ bí kò wọlé kí n tọ̀ wọ́n bá ní à ẹ̀dá ọkùnrin wọn kò bá mi oúnjẹ yẹn méjì ni mo ṣètò ẹnì kẹta yín kó má fi ṣèbínú o ilé ìbẹnú ẹ̀kọ́ nítorí kámọ́ nira wa lára mo sọ fún mo pè mo sẹ́ni tẹ́kínìkì kéèyàn méjì pípọ́n wọn àti àwọn lè nígbà tí wọ́n ń bọ̀ wọ́n kó wọ́n kó èèyàn mẹ́wàá sí wọ́n di mélòó wọ́n di méjìlá ẹ dákun nígbà tí mo ń ṣe bọ́jẹ́ẹ̀tì pé àwọn èèyàn kan bọ̀ wá jẹun lè ní bọ́jẹ́ẹ̀tì èèyàn mélòó mo ṣe èèyàn méjì ẹ rí i pé ẹni tó pé èèyàn méjì yẹn á kó sínú wàhálà nù ogun kó máa sáré lòkè sáré lọlẹ̀ bóòní ó ṣe fún èèyàn mẹ́wàá kẹ́ kó lọ́wọ́ bóòní ó ṣe rí nǹkan fún wa ilé ìbẹ́nu àwọn ẹ̀kọ́ tá a ní ma mú kọ́ wa nípa pípe àwọn èèyàn wá láti kó wọn lẹ́nu jọ. tí wọ́n bá pe òjíṣẹ́ ńlá Muhammad sallam kí wọ́n ò wípé eléyìí tálákà ní oúnjẹ òun náà lóní tó lè fún wa eléyìí olówó ni ẹjẹ́ á ìpè tiẹ̀ ẹjẹ́ ká da lóhùn ni ọlọ́nà ni gbogbo wọn pátá débi wípé àwọn sàbíà tẹ Muhammad sallallahu alaihi wasallam ẹni kọ̀ọ̀kan nínú wa a máa rò nínú ọkàn rẹ̀ pé òun lòjíṣẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ sallallahu alaihi wasallam nítorí muhammadu àti òjíṣẹ́ ọlọ́run ọba máa ń ṣe pẹ̀lú wa láì dá kan sí kò sí yàtọ̀ láàrin olówó tó súnmọ́ àti tọ́nà rẹ̀ jìn débi wípé àwọn olùmọ̀ ní hadithi tí arákùnrin kan ti di òjíṣẹ́ ọlọ́run ọba léèrè wípé man ahabbu nasi ilayk hadithi kan bẹ tí fàárí kan abẹ́ àdàbà sọ̀sọ̀lá wọn ní eré òjíṣẹ́ ọlọ́run tá ló fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn èèyàn àwọn olùmọ̀ ní sáábì yẹn ìdáhùn tó ń tó na kan kó jíṣẹ́ ọlọ́run bó fọ̀ lésì fún òun ni pé ìwọ ni mo nífẹ̀ẹ́ sí jùlọ ṣùgbọ́n àtàdé mẹ́sàn-án sọ pé ẹni tí mo nífẹ̀ẹ́ sí jùlọ Aisha òní àìsà wa ti wá jẹ kì í sọ̀rọ̀ àwọn obìnrin là ń sọ kì í ṣe nínú àwọn obìnrin ó ní ọ̀dà tó wá jẹ́ nínú àwọn ọkùnrin ni abuha abubakar bàbá àìsà nínú àwọn obìnrin àìsà ni mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ọkùnrin bàbá àìsà ni wọ́n ní sàhábí yẹn àdí ọkàn rẹ̀ ni pé bí gbóhùn lòjúṣe ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ ní gbogbo sàhábí yẹn kù ó wá fẹ́ ó fẹ́ pé síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ torí bá ní Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe máa irú muamala ìwọléwọ̀de tó máa ń ṣe pẹ̀lú àwọn sahabi rẹ̀ sallallahu ta'ala alayhi wa alayhi wa sallam lábẹ́ ilé àwọn olùmọ́ni kí èèyàn kó jẹ́ ẹni tí ó máa lúpọ̀ mọ́ àwọn ọmọ àyà rẹ̀ mùsùlùmí tí ó máa ṣe wọléwọ̀de pẹ̀lú wọn tí ó sì máa fi ara da àwọn ìnira torí pé lóògùn àti ẹ bá ti ẹjọ ṣiṣẹ́ lọ́fíìsì kan náà tajà lọ́jà kan ẹjọ ra ọjà ní ọjà kan náà ẹjọ lo ọ̀nà kan náà ọkọ̀ ló ń gùn ni machine ló ń gùn ni ó rẹ nìkan tí ó wà ìwàkuwà fún ọ tó bá di ọjọ́ mi ìwọ náà kì í ṣe kó máa so a a ó máa wọlé wọ̀de pẹ̀lú ara wa a ó máa ṣe sùúrù pẹ̀lú àwọn ànira tí ó máa ṣẹlẹ̀ sí ara wa láàrin ara wa. wọ́n lé lẹ́yìn pé ju kí èèyàn ṣe kí ni kí èèyàn lọ ságọ síbì kan pé ah, a alájí àárí mítì mọ́ ní iṣẹ́ rí ìfẹ́ fìtínà fẹ́mi ara mi nípa ló bá tẹ̀ ń ké fi iṣẹ́ iṣẹ́ fẹ́ kẹ́ni kankan sẹ̀ mọ́ pé fact sim card mi gan mo ti kan kẹ́ni kankan mọ́ tẹ̀ ìfẹ́ pé ẹnìkan ẹnìkan kò ti wọ́dọ̀ pè mí má ìfẹ́ wàhálà wọ́n ní lókì ìgbà tí kì í bá ṣe pé ìyẹn bá ń bẹ̀rù ẹ̀sìn rẹ̀ tó bá jẹ́ sí pé ìwọléwọ̀de pẹ̀lú àwọn èèyàn yóò pa ẹ̀sìn lára yóò pa ẹ̀sìn lára nínú irú ìṣesí yẹn kò sí láì fi nínú kéèyàn ṣe kéèyàn kèntì ìbàjẹ́ yẹn bá ti tàn káàkiri débi wípé èèyàn ní lè fi ara da wíwọlé wọ̀de pẹ̀lú àwọn èèyàn má ní irú ìṣesí yẹn kò sílẹ̀ ìfi nínú kéèyàn ṣe kéèyàn ṣe ohun tí wọ́n pè ní al-uzla kéèyàn má jókòó pẹ̀lú wọn láwọn ibùjókòó wọn kéèyàn má bá wọn ṣe ìwọléwọ̀de kéèyàn bá wọn ṣe ìfi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn bá rí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò pa ẹ̀sìn lára torí pé ẹ̀sìn èèyàn ẹ̀sìn rẹ̀ òun náà ni nǹkan tí ó wúwo jùlọ tó tóbi jùlọ tí èèyàn ní tí èèyàn ó gbé pàdé ọlọ́run tó bá di jọ́gbọ́n dàlùkọ́ yàrá wọn ní eléyìí ní ẹ̀kọ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tó wà ní abẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì إمكانية ظهور الملائكة إمكانية ظهور الملائكة للناس على أشكال البشر gbígbé o rọrùn ó ṣeé ṣe káwọn màláyíkà tí wọ́n fi ara hàn ọmọ èèyàn ní pẹ̀lú àwọ̀ ọmọ èèyàn gẹ́gẹ́ bí Jibril aleyhi salam bó ṣe wá ní àwọ̀ ọmọ èèyàn ṣẹ̀dídù bayájì fiyad àti bí ó ṣe máa ń wá nígbà míì pẹ̀lú àwọ̀ arákùnrin kan nínú àwọn sàábẹ̀ ìjìnlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n pè ní dihiyatul kalbi wọ́n ní arákùnrin náà ó rẹwà púpọ̀ débi wípé màláíkà Jibril aleyhi salam a máa wá sọ́dọ̀ ànábì Muhammad salam tí ó gbé àwọ̀ ẹni yẹn wọ̀ a máa gbé àwọ̀ ẹni yẹn wọ̀ wá bá òṣìṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀ husnu adabil muta'allim amama al-mu'allim husnu adabil muta'allim amama muallim dáadáa adab ìwà dáadáa ẹ̀kọ́ tó yẹ kó wà lára olùkẹ́kọ̀ọ́ nígbà tí ó bá wà níwájú akẹ́kọ̀ọ́ lélẹ́yìí kẹ́límà ádẹ́bù yìí lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa nísàlẹ̀ ẹ rò pé ẹ àfi ìgbà tí yẹn bá ní kẹ́límà kẹ́límà tó tọ̀kìdì ní lọ́dọ̀ wọn ní ádẹ́bù yìí pé wọn ó yára jáde lẹ́nu wọn pé èèyàn ní ádàbù lọ́dọ̀ tiwọn ádàbù ni kí kẹ́ sọ ọpọlọ nù ọpọlọ mọ wúlò fún yàrá kí ni túmọ̀ pọ́ ọpọlọ òní wúlò fún yàrá àwọn náà ni pé gbogbo tí ẹni tẹ́ ẹ bá gbàgbọ́ láàfà tó bá ṣe ẹ̀ ní kwẹ́sítàn jọ́ntọ́ akramakumullah èyí tẹ́ wá wíwò ibo láti rí nu kùránì àbí hadithi òní ò ní àdàbò ni ṣéwù ló ń bèrè rè báwọn ìyẹn kì í ṣe àdàbò ẹ̀rí pé hadithi láti bẹ̀rẹ̀ hadithi náà dé parí kí jama ìbéèrè láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí ìbéèrè ni lọ́dọ̀ tí wọ́n wọn kì í béèrè ẹ̀ gbọ́dọ̀ ṣe kí ẹ̀kọ́ kó wà lára ẹni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ahlu sunna wal jamaa àpọ́nlé kẹ́sìn gbé wá kò sí ìtayọ ààlà nínú rẹ̀ eléyìí bàtà níbi sàlẹ̀ tó fi wọ́nu àwọn sáré gan bẹ̀lẹ́ àtẹ̀tòrú ni kama àtọ̀rọ̀ ti nasara al-masiha ibn Maryam ẹ má gbé gẹ̀rẹ́ báwọn nasara bí wọ́n ti gbé Isa ọmọ Maryam tí wọ́n gbé tayọ ààlà wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n tún pè lọ́lọ́run òjíṣẹ́ ọlọ́run bá ní innama ana abd faqulu abdullahi wa rasuluhu èmi ó ní kìí ṣe nǹkan kan ju ẹrú lọ wájọ́ gbọ́dọ̀ alqiyama ọlọ́run ní ànábì anabi sallam yẹ ẹ má gbé ni dé ipò yẹn àwọn yẹn kẹsì ti gbé anabi sallam wọn ti gbé nípò yẹn lónìí ilé fún agbata ọkàn náà àwọn sàárì anabi sallam tó lọ sí ọ̀kan nínú àwọn ìlú àwọn aláàjìm tó dé kí ló ṣe ó forí kalẹ̀ nípa anabi sallam anabi ni a ah, èwo tún lélẹ̀ ó ní èrè òjíṣẹ́ Ọlọ́run ìlú tí mo lọ yẹn lọ́dọ̀ àwọn kèfèrí àwọn lọ́balọ́ba wọn tí wọ́n bá fẹ́ sàpọ́nlé àwọn lọ́balọ́ba wọn tí wọ́n bá fẹ́ kí wọn wọ́n máa ń forí kalẹ̀ fún wọn ni. mo wá wò pé àwọn kèfèrí rádaràda yìí ni wọ́n forí kalẹ̀ fún irú anabi Ọlọ́run gan ló lẹ́tọ̀ọ́ tí ká máa forí kalẹ̀ fún ọ anabi ni dáradára fíforí kalẹ̀ kò tọ́ sí ẹ̀dá kan yàtọ̀ sí Ọlọ́run tó bá jẹ́ sí pé èmi ò bá pa ẹnì kankan láṣẹ kó forí kanlẹ̀ fẹ́ lómi ni obìnrin ni mi ò bá pa láṣẹ pé kó forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ ẹni lẹ́wù kúntù àmìràn lẹ́wù harfa mtina ilẹ̀ mtina tó bá jẹ́ wípé èmi ò pa láṣẹ ìyẹn ni pé mi ò ní pa láṣẹ ṣùgbọ́n tó bá wípé èmi ò pa láṣẹ obìnrin ni mi ò bá pa láṣẹ kó forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ kì í ti àwọn sáré gan ni mi ò bá ti pa àwọn sáré láṣẹ kó forí kanlẹ̀ fáńdà wọn obìnrin ni mi ò bá pa láṣẹ kó forí kanlẹ̀ fọ́kọ rẹ̀. ṣùgbọ́n nínú nàìjíríà wà yìí gan a ti rí yàáfà táwọn èèyàn forí kalẹ̀ fún wọn forí kalẹ̀ fún nìbàdàn. so eléyìí ò sí nínú ẹ̀kọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pàdé ọlọ́run dáadáa kí ẹ máa ṣe àwọn iṣẹ́ tí kò tọ́ sí ẹnì kankan àyàfi ọlọ́run kí ẹ máa ṣe fẹ́ dọ̀ ọlọ́run. ẹni pé ìpìlẹ̀ ẹ̀sìn èèyàn ti wọ́nù torí pé ọlọ́run ọba taayọ kí a ro nǹkan kan ní ìkọ̀mà àti wo rògbò fọ́nrán látàrí pé àwọn nǹkan tó jẹ́ ẹ̀sìn tí ọlọ́run ọba nìkan dá ni à ń ṣe fún ẹ̀dá tọ́lọ́run dá ẹ̀dá bíi tiwa torí náà afẹ́ kí ọmọ akẹ́kọ̀ọ́ kí ó jẹ́ ẹni tí ìwà rẹ̀ lẹ̀ ìtẹríba ìṣe àpọ́nlé tó wà lára rẹ̀ fún àáfàá tó ń ṣe kíni tó ń kọ́ lẹ́kọ̀ọ́. ilé ìwà túmọ̀ sí pé táàfà bá ń jẹun ní ọ̀sán gan àwẹ̀ lápèjúwe ká má béèrè pé akẹ́rọ̀mọkùnrin là ṣe ẹni ọ̀sán ni àbúfẹ́ rẹ̀ yìí tí uziri bá wà kò sí láì nínú kéèyàn jẹun lọ́sàn-án gan àwẹ̀ ẹni tí kò ẹni tí kò tí tí àlàáfíà ò pé lára rẹ̀ tí kò nílé gba àwẹ̀ bóyá lọ́wọ́ fún ọ̀wọ́ ọgbà tí ara rẹ̀ ò fi yá yẹn abẹ́ni tó jẹ́ sí pé kò sẹ̀ nílé gba àwẹ̀ rárára lè má rọ̀ bẹ̀rẹ̀ la yóò jà burúkú ṣùgbọ́n ẹni tára rẹ̀ yá kò sẹ́ pé nítorí iṣẹ́ tọ́nà lásán ni ò fi gba àwẹ̀ wọn àlà àgbọ̀rọ̀ béèrè wọn ni ẹ eléyìí ò sí nínú ẹ̀kọ́ rárára eléyìí lọ́ba jẹ́ ti pé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè nínú àwọn àdìsá ní Muhammad sọsẹlẹm ọjọ́ tá nàbí kírun rákà méjì sallallahu alayhi ó kírun rákà méjì irun ayé làtàbà ka ó sì kí rákà méjì ó sì sálámà ó sì jáde ní mọ́sálásí ìgbà ti dé àsìkò wáhíyù ni torí pé àwọn máa tó pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run tó yẹn rẹ yóò fi mi rọ́pò rẹ̀. أو ننسها نأتي بخير منها أو مثلها ọlọ́run àwọn àṣírẹ́ so ìgbà tó ṣiṣẹ́ ọlọ́run tíra kà méjì Abubakar àti Umar àtàwọn tí wọ́n wọ́ tí wọ́n kí ìrọ̀lẹ́ yìí òṣìṣẹ́ lámàmù sí àwọn kálukú dákẹ́ kò sẹ́ni nìkan tó sọ̀rọ̀ alákùnrin nìkan tí wọ́n pè ní lórí ẹ̀rẹ́ yìí ó tẹ̀lé ànábì jáde sọ̀sẹ́lẹ̀ ó ní èrè òjíṣẹ́ ọlọ́run ṣé wọ́n ti dín ìrùkùn ni tàbí o gbàgbé ọ̀kan nu méjì ní sẹ́mi pé wáhàyí sì ń sọ̀kalẹ̀ tó bá wù ọ́ lọ́wọ́ lè ní irun àyílá ráka mẹ́rin tẹ́ ń kí ráka mẹ́rin tẹ́lẹ̀ yẹn ti di méjì so possibility bẹ́ẹ̀ wà ìlú bàtó fi ṣèbéèrè oríṣi méjì ó ní ọlọ́run ṣé ọlọ́run ti dín irun kù ni tàbí ẹgbàgbé òjíṣẹ́ ọlọ́run ni kò sọ kankan tó ṣẹlẹ̀ méjèèjì ọlọ́run ò dín irun kù mi ò sì gbàgbé ni ìrè òjíṣẹ́ ọlọ́run ọ̀kan ti ṣẹlẹ̀ méjèèjì èwo ló ṣẹlẹ̀ ẹnu méjèèjì ó ní irun rákà méjìlá kì òjijì ọlọ́wọ́ bá ní ahakum ma yakunu huzuli ẹ̀dẹ́ ó bí àwọn jama yòókù léèrè ṣé tòótọ́ ni zuzuli ẹ̀dẹ́ ni ń sọ wọ́n ní bẹ́ẹ̀ ni òjijì ọlọ́wọ́ rákà méjìlá kì òjijì ọlọ́wọ́ ti padà wà ní mọ́sálásí ó sì kí rákà méjì sí ó sì sálámà ìlú fa inú bẹ̀ láti mú tíyẹn bá dín irun kùtà bó fi kírun ṣé bàdí ni ó ṣe ni àbí kọ̀bìlì bákan náà nínú hadithi yẹn ọ̀rọ̀ tá a bá sọ láti fi tún irun ṣe kò bàrún jẹ́ òjíṣẹ́ ọlọ́run kò initiate irun tuntun mi ó complete irun ti tẹ́lẹ̀ ni ó sì ti jáde ní mọ́sálásí ẹ conversation yìí ibi òjíṣẹ́ ọlọ́run ẹ wo gbogbo adúrú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àti confirmation tó ti ṣe ọlọ́run bá tó confirm lọ́dọ̀ àwọn àjẹmọ́ mọ́sálásí ìgbà tó wọ mọ́sálásí kò ní ọ yẹ gbé kàámọ̀ mi ká tún un kí ó complete irun ti tẹ́lẹ̀ eré ló fà á lè haramu ni ká sọ̀rọ̀ nínú òun yàtọ̀ sọ̀rọ̀ tá a bá sọ láti fi tún òun ṣe. lórí pé ìbéèrè ló mú kí gbogbo àwọn àǹfààní yìí jáde àwọn àṣọ pé ah, ìgbà tó ti já nàbí ànábì ọlọ́run gan àwọn ẹbí léèrè ká tó wá pé wọ tí wọ́n ń kílẹ̀mù pé ojogún ànábì irú ogún òru wá jẹ títí ẹ fi yàtọ̀ sí tànábì títí ẹ fi jẹ́ jájú tànábì lọ sallallahu alaihi wasallam so àìmá àìmá lè ṣe béèrè kò sí nínú adab kò sí nínú adab nínú ẹ̀ òun ni kéèyàn máa gbóhùn sókè níwájú olùkọ́ nínú ẹ̀ òun ni kólùkọ́ máa ṣàlàyé kí èèyàn ti máa ṣe nǹkan míì wọ́n ní Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní tí ó bá ń ka ìwé tí ìmáàmù Málíkì bá ń bẹ ní yàrá kejì tí ìmáàmù Ṣáfì ń bẹ ní yàrá kan tí ó ń ka ìwé wọ́n ní tí ó bá ń ṣí tírà ẹ ò ní gbọ́ sáwùndì ìwé títí bí wọ́n ṣe ń ṣe eré ẹ ò ní gbọ́ ihtiraman li ìmáàmù Málíkì bí àfáà ń bẹ ní yàrá kejì tó bá fẹ́ ṣí yóò rọra sí i. afan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmáàmù Ṣáfi'í ẹwọ ẹni tó rẹsẹkìtì àfa rẹ débi pé tó bá fẹ́ ṣí tíra kò ní fẹ́ kí sáwùndì tíra rẹ kó máa distract àfa ẹwọ bi ẹwọ lẹ́wù tó rẹsẹkìtì àfa rẹ dé tòun ti bẹ́ẹ̀ ìmáàmù Ṣáfi'í náà ni tá a fa bá wí nǹkan kan tóun ti rí àdìsí kan lórí rẹ̀ àwọn nìkan náà ni yóò lè kọ̀ǹpọ̀ǹtì àfa àti akaramakumullah yìí tẹ́ wílẹ̀ kan àdìsí kan wà lórí ẹ̀ kò túmọ̀ sí pé àtàpọ́nlé rẹ̀ kì í sàpọ́nlé nìyẹn bákan náà àwọn olùmọ́ni àwọn yọ ẹ̀kọ́ yẹn látàrí bí jibril aleyhi salam bó ṣe wá ìjókòó rẹ̀ àti farabalẹ̀ rẹ̀ níwájú òṣìṣẹ́ la muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú ẹ̀ jawazu su'ali insan amma ya'lam min ajli ta'limi man la ya'lam débi àti sọ ní ìjòkó tó lọ wípé èyí lè ṣe béèrè kì í ṣe nítorí pé èèyàn ò mà lásán èyí lè ṣe béèrè nípa tí èèyàn mà gan nítorí káwọn ẹlòmíì tí wọn ò mà kí wọn lè jẹ àǹfààní ìdáhùn yẹn káwọn tí wọn ò mọ kí wọn lè mà yóò èyí tí ṣe béèrè ṣe alayhi salatu bákan náà a ó rí pé ẹ̀sìn Islam ó ní oríkì márùn òpómúlérò márùn àwọn etí àkàsílẹ̀ nínú hadithi yẹn bákan náà annabi muhammad sallam nínú hadithi yẹn ó ṣe àkópọ̀ láàrin shahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah ẹ̀rí pé kò sọ pé shahadatu allah ilaha illallah kó dákẹ́ وشهادة أن محمد وأن محمدا رسول الله ó kó méjèèjì papọ̀ àwọn olùmọ́ni nítorí pé iṣẹ́ gbogbo iṣẹ́ tá à ń ṣe pátá aníbùkátà sí nǹkan méjì nínú rẹ̀ kí iṣẹ́ náà kó tó lè jẹ́ nítorí ọlọ́run bó tẹ̀ ọ́ gbà alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlas kí a ṣe àfọmọ iṣẹ́ yẹn fún ọlọ́run ọba ìkíláàsì yẹn òun ló wà nínú ṣahada àtàkọ́kọ́ la ilaha àìlá ma'buda bihaqqin illallah nínú ìkíláàs a ó ṣe kò sẹ́ni kankan tí ìjọsìn tòdodo tó tọ́ sí àyàfi wọn ọlọ́run ọba nígbà tá a bá ti wá mọ̀ báyìí gbogbo tá a bá fẹ́ ṣe láti fi ojú rere ọlọ́run ọba a wà á ṣe àfọmọ ọkàn wa àníyàn wa yóò jẹ́ nítorí kọ́lọ̀ òun lè san wa lẹ́sàn kí n ṣe nítorí nǹkan ni nǹkan àkọ́kọ́ ta kọ́kọ́ ní bùkátà sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa ẹlẹ́ẹ̀kejì ṣahada ẹlẹ́ẹ̀kejì nǹkan ẹlẹ́ẹ̀kejì tani bukata ṣe wọn ni almutaba a gbọ́dọ̀ ṣe nǹkan yẹn ní ìdọ́gba pẹ̀lú wàdà muhammad sọ̀sẹ́lẹ̀ bó ṣe kọ́ wa ìkíláàsì lásán kò ní kíṣẹ́ kó jẹ́ iṣẹ́ tí ọlọ́wọ́ bó tẹ̀ ọgbọ́n nìkan àníyàn wa dà àwọn ní islamic fuji ní ìṣẹ́lá sọ pé kí ló dé tẹ̀ dá islamic fuji sílẹ̀ wọ́n ní àníyàn dáadáa làwọn fi ń ṣe àníyàn dáadáa lásán kò sọ iṣẹ́ yẹn di kíni kò sọ di dáadáa àgbọ́dọ̀ iṣẹ́ tá à ń ṣe yẹn pẹ̀lú àníyàn dáadáa ó gbọ́dọ̀ ní ìpìlẹ̀ nínú owó nínú ẹ̀sìn wa ó gbọ́dọ̀ ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa wọn náà a ṣe pẹ̀lú ìdọ́gba ní ìdọ́gba pẹ̀lú Muhammad sallallahu alayhi wa so nǹkan méjèèjì bá dáadáa kó wá di nǹkan tí mo fẹ́ tí kò bá sínú ẹ̀sìn àníyàn dáadáa kò lè kí ọ dífẹ́kìtì nǹkan tí yẹn fẹ́ ṣe yẹn nítorí pé nǹkan náà kò ṣe ni kò sínú ẹ̀sìn. lápẹ̀jú ẹ̀sìn kí yẹn sọ pé àníyàn mi dáa ní alẹ́ yìí ìṣá ìrákà mi jọ ni màá jì ẹ̀rí pé tí tí lè má bá tún àníyàn rẹ̀ tó tún ṣe tó wá dáa dípò tẹ́bá dira ka ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ tó dìde tó kẹ́lẹ̀ kan àwọn tẹ́ ẹ jẹ́ subhanallah tẹ́ ẹ̀rọ kó gbàgbé rí ó tún dìde ó kẹ́lẹ̀ kẹfà ẹ jẹ́ subhanallah ẹ bẹ̀rẹ̀ sí ronú sí pé tọ́ ṣé àdúró délé kó fi kí gbogbo yẹn tó bá fẹ́ kí tán ni bí ó ṣe bó ṣe ń ṣe bí ó ṣe máa ṣe wá léèmà tàbá kírun lẹ́yìn irú lè máa mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ ká máa kéèmà gbogbo nǹkan míì tó yàtọ̀ sí irun torí pé tí èèyàn kó bá fi kírun lónìí tó bá fi kún irun lónìí pé ráka irun àsùbá ráka mẹ́jọ láti lónìí jama ẹ̀wọ̀n pé àṣẹlẹ̀ yìí sì kì í ṣe pé ó mú nǹkan rákà mẹ́jọ tí wàá jẹ́ ìrun àsùbá ọ̀dà gbogbo àwọn nǹkan míì náà tí wọ́n kì í ṣe ìrun tí wọ́n jẹ́ sìn báwo ṣe gbọ́dọ̀ fi kún ìrun àsùbá yẹn báwo ṣe gbọ́dọ̀ dín ìrun àyíláàkù àbálásárì àbí mọ́gìrìbà àbí ìṣà bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ fi kún àwọn náà bẹ́ẹ̀ náà ni a ò sì gbọ́dọ̀ dín wọn kù a gbọ́dọ̀ ṣe wọn ní ìjọba pẹ̀lú bá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe kí ni bó ṣe ṣe wọn nínú ẹ̀ wọ́n ní at-tafriqu bayna al-islam wal-iman ṣíṣe òpin aláàánú islam àti iman wọ́n ní fa akhbirni anil islam lẹ́yìn náà wọ́n ní fa akhbirni anil iman fún mi ní ìròyìn nípa islam fún mi ní ìròyìn nípa iman ní tó ṣiṣẹ́ ọlọ́run bá fi túmọ̀ islam ó yàtọ̀ sí ní tó ṣiṣẹ́ ọlọ́run bá fi túmọ̀ iman wọ́n ní ó ṣe òpin aláàánú wọn. fáídà lọ́dọ̀ àwọn olùmọ̀ náà ni pé tí kẹ́lí máa islam àti iman tí wọ́n bá papọ̀ idha ijtama'a iftaraqa wa idha iftaraqa ijtama'a tí wọ́n bá papọ̀ lójú kan náà adarúkọ islam adarúkọ iman iftaraqa wọ́n yàtọ̀ síra wọn ìyẹn ni pé tabadarúkọ islam tabadarúkọ iman tẹ̀lé wọn lè gba ìtumọ̀ kan náà mọ́ oníkàlùkù ó mú ìtumọ̀ tiẹ̀ wọ́n ìdàfitáraka ìṣàmà ṣùgbọ́n tá a bá dárúkọ wọn ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú wọn yóò kó ìtumọ̀ ìkejì sínú oníkálukú wọn yóò kó ìtumọ̀ ìkejì sínú. wọ́n ní nínú àǹfààní tó wà nínú hadith yìí náà ni pé ìfibatu malaika ìfinrinlẹ̀ fún wa pé àwọn ẹ̀dá kan bẹ̀ tí wọ́n ń jẹ́ kíni tí wọ́n ń jẹ́ malaika tí wọ́n ti pẹ́ àárín wọn àdéhì ń fi rinlẹ̀ fún wa pé àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n jẹ́ màláyíkà tọ́lọ́mọ bá tó dá wọn látara ìmálẹ̀ tí wọ́n kì í yapa àṣẹ ọlọ́run bákan náà nínú àǹfààní kí ó wà nínú àdéhì náà ni pé ọjọ́ kan bẹ tí ń jẹ́ ọjọ́ ìkẹyìn ọjọ́ ìkẹyìn yẹn àti gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ọjọ́ náà àwọn olùmọ̀ọ́mọ́ sí ṣèṣirò rẹ̀ papọ̀ mọ́ ọjọ́ kan wọ́n ní ilé mẹ́rin òun náà lọ́mọ èèyàn máa ń gbé ilé àkọ́kọ́ òun náà ní bátùnú ọmọ inú àpò òbí ibùgbé àkọ́kọ́ tó oníkálukú wa kọ́kọ́ gbé nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó bá dé sílé ayé hadhihi dunya ẹlẹ́ẹ̀kẹta òun náà ni barza tábà gbé sínú sàárè yóò máa ṣe ìsẹ̀mí kan nínú sàárè ìsẹ̀mí yẹn wọ́n pè ní barzakh ó lè máa jẹ́ ó lè wà nínú àwọn tí ìkẹ́ ọlọ́run máa dé bá wọn tí wọ́n bá jẹ́ èèyàn dáadáa ó sì lè jẹ́ ọ̀kan nínú àwọn tí ìyà ọlọ́run máa dé bá wọn tí wọ́n bá jẹ́ ẹni aburú kọ́lọ̀ kó sọ wa. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìṣẹ̀mí al-yawm al tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kan. bákan náà nínú ẹ̀ òun náà ni wípé anna ilma maktumun ìmọ̀ nípa ọjọ́ òní ilé ayé ó wá sí òpin ìmọ̀ kan tí ọlọ́run ọba fi pamá ni la ya'lamuhu illa Allahu azza wa jalla kò sẹ́ni tó máa yàbí dání àyàfọ́ ọba tó ti kéde pé ó fi dé ìtijọ́ tilé ayé ó parẹ́ ṣe é rí i pé àwọn mùsùlùmí náà ń bẹ nínú àwọn tí wọ́n ń sáré lòkè sáré lọ́lẹ̀ ẹni tó talé rẹ̀ ẹni tó ta ọkọ rẹ̀ pé wọ́n ní ọjọ́ Jímọ̀ kan wọ́n fi déètì sí wọn nílé ayé ó parẹ́ àwọn ìbẹ̀rẹ̀ ti ta dúkìá wọn pé káwọn tètè ná owó àwọn kí ayé tó parẹ́ subhanallah kẹfì máa lẹ́bù àyìmọ̀kan tó wà lára àwọn èèyàn èèyàn kan lẹ́kọ̀ọ́ tóbìnrin bí ilé gbóbìnrin lè bí ọ òun á jókòó òun á mọ ìjọ tá yóò parẹ́ ìjọ tá yóò pin tá ló fi mọ́ nbẹnu àwọn ọkọ ìdíyà tó yẹ ti pé ọlọ́run ọba nìkan òun ló ṣe kíni òun ló mà kò sẹ́ni kankan tó lè sọ pé ọjọ́ kílẹ̀ ayé ọ̀parẹ́ ni ọlọ́run nìkan ló mà. ìlú bàtí Jibril alayhi salam nígbà tí olùdíje ọlọ́run bá ní mal mas'ulu anha bi a'lama min as-sa'il èyí pé bẹ́ẹ̀ mi ò ṣe mà ní wọn ló mà ní tí mo mà nípa rẹ̀ òṣìṣẹ́ ayọ̀ tí wọn náà mà ó dáa fún mi nírò nípa àwọn kìnnì nípa àwọn àmì rẹ̀ àwọn àmì yìí àwọn ètò ti síwájú nínú rẹ̀ wà àwọn èyí tí yóò sì máa ṣẹlẹ̀ tí ó tún máa pa ara rẹ̀ wà àwọn èyí tí ó sì ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ọwọ́ gbẹ̀yìn kí ìgbẹ̀yìn àsìkò gangan tó tó ṣẹlẹ̀ wọ́n ṣe kíni wọ́n wà àwọn náà ni al-alamatul kubra àwọn àpẹẹrẹ ńláńlá àwọn nǹkan ìmọ̀ ńláńlá tí ó lágbára débi pé ẹni tí ń bẹnu sàárè ìgbọ́n mọ̀ pé é nǹkan kan ṣẹlẹ̀ lé bákan náà nínú e, gẹ́gẹ́ a ti sọ ní ìjókòó tí o lọ kí ọmọ akẹ́kọ̀ọ́ sẹ̀wọ̀n pé níbẹ̀rẹ̀ hadith yẹn Jibril ó wá gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ni níparí hadith ó di gíni ó di olùkọ́ àtọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ àfẹ́kẹ́ nìkan kan wọ́n rí ìdọ̀tí pàápàá jùlọ ẹ̀kọ́ Islam lábẹ́ eléyìí láti sọ̀rọ̀ nípa responsibility tó wà lórí wa bí mùsùlùmí ká mójútó ààyè ìjọsìn wa ká sì mójútó àwọn tí wọ́n ń ṣe alágbàtẹrù àwọn ààyè ìjọsìn yẹn. ẹni tó ń kó àwọn ọmọ wa ń kí ó iṣẹ́ tó ń ṣe nù lásìkò bá lọ ṣiṣẹ́ gbogbo irú iṣẹ́ ìwú tó wù ká máa ṣe a ó ti àwọn ọmọ tiwa sọ́dọ̀ rẹ̀ pé máa kọ́ wọn kí ó ó wọ̀ ní láǹfààní àti lọ ọjà lásìkò tẹ́ni tí ń lọ ṣe kátàkárà lọ́jà bá lọ sọ́jà kò ní láǹfààní àti lọ sọ́fíìsì lásìkò tẹ́ni tí ń ṣiṣẹ́ lọ́fíìsì bá lọ sọ́fíìsì kò ní láǹfààní àti gbogbo àwọn ṣẹ́tà ń ṣe wọ̀nyẹn àwa akíkù òun bíúsì pẹ̀lú pé kó máa mójútó àwọn ọmọ wa àwa neglect yẹ a neglect yẹ èyí ló fà á tẹ bá kó òbí dọ́sìn dọ́sìn kan jọ tẹ tẹ bí wọn ẹbí yẹn kọ̀ọ̀kan léèrè pé ta ni ń fẹ́ kọ́ ọmọ rẹ̀ di àáfà nínú yín tani fẹ́ kọ́mọ rẹ̀ di àfa nínú yẹn méjìlá agirilẹ̀ fìrí èèyàn kan fọ̀sùnmùhánàlá kí ló tà fẹ́ táwọn ọmọ wa dà fa torí ntí ó wọ́pọ̀ jù láwùjọ wa irú ipò tá a fi ọwọ́ ara wa tàbí tó àwọn tẹ́ ń tà ń pè ní àfa tàbí tó Si níbi tójú ti là tẹ́sí ti yé àwọn èèyàn tẹ́sí ti yé àwọn èèyàn wọn kì í wọn kì í kọyàn àwọn tí wọn mójútó ẹ̀sìn wọn wọn kì í kọ kéré. àìmójútó agbọn yẹn ama máa ṣe okùnfà aburú tó pọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjòkó tó síwájú wípé nínú ẹ̀ a máa ṣe okùnfà bídà nígbà tí bí bá pààyàn tí bí pa tí bí pa tójú ẹ fẹ́ yọ náà ní ojú máa rí náà rí ọ nǹkan kan lé ọ náà pé òdi òní pòun kú nǹkan lé ọ. ó yẹ ká mójútó ààyè yẹn ká mójútó àárín yẹn a ń fi àǹfààní yìí pé àwọn alámòjútó ẹgbẹ́ ẹgbẹ́ tabagba títsà ti ń títsì mathematics àlèmọ̀sán thirty thousand fún tabagba ẹni tí ń títsì Quran àlèmọ̀sán pé ṣebí àfààní ọ̀kẹ́ àfààní àbí sí ìpẹ́ ìpẹ́ lòún jẹ́ ń lè díẹ̀ kì í sọjà lòún náà ó ti ra ní wọ́n jẹ́ ẹ fún ní five thousand seven thousand ẹ mọ̀ gbọ́ àwọn sálárì kan tó yẹ ti gbé inú màá rún yín ẹni tó ń tíṣì Qur'an kùránì yẹn lórí kó jẹ́ kó yẹ kí kí gbogbo èèyàn gan ó yẹ ká ṣe ní ká ṣe ètò yẹn ní ètò títí títí gbogbo èèyàn kùránì yóò máa wù kàpé èmi máa lọ ka máàsì kan tí wọ́n máa fún mi thirty thousand ẹni tí ń títí kùránì hundred thousand nígbà kan kájí kí kùránì yẹn kó tóbi lẹ́mí àwọn ọmọ wa gan kí àfa kùránì tó bá wọ kíláàsì kan kì í ṣe pé àfa kùránì lẹni tí wọ́n rí fídíò ní gbogbo títà àsìkò pátápátá lópin ìgbà tá a bá ti mójútó gbogbo gbogbo àwọn ọ̀ràn yẹn àwọn àpẹẹrẹ ẹ̀sìn wa gan kò ní bí báwa bá ṣe ń lọ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àwọn òjòògùn rẹ̀ àwọn àpẹẹrẹ ẹ̀sìn wọn ò ní jí àwọn nǹkan tá a máa bàbàrà nínú ẹ̀mí wa. ìdá nǹkan ló wọlé kí ó dàbá wò kò tó ìdá kan nínú tá pín school fees ọ̀nà méjìlá nínú dáàsán lówó lè kí oṣù mọ́tò wọn débẹ̀ àtúnní san gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ka ṣe kẹ́ni ẹ̀ka ronú sí wọn wọn pè é ṣe bí fi sẹ́bí lè láì nítorí ọlọ́run ni kí láti sustain it kí láti sustain owó láti sustain it. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí amójútó wọn kí ọlọ́run bá kí ó fi wá ṣe kọ́ńjẹ dáadáa. eléyìí ni díẹ̀ nínú àwọn fawaid tó wà ní abẹ́ hadithi ẹlẹ́ẹ̀kejì hadithi عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه hadithi tí ó kàn wọn náà ni hadithi ẹlẹ́ẹ̀kẹta tí èyí tí abu abdulrahman عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما تيوبوا هناني عبد الله وما عمر bàbá rẹ̀ ló gbà àdìsí tó síwájú yẹn wá ọmọ ló gbélé wa àwọn wọn jọ máa ń ṣe mùsáraka pẹ̀lú àwọn ọmọ wọn nípa ẹ̀sìn ni. Umar àti ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n máa jókòó ní ààyè wíwá ìmọ̀ níwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá sì kọ́ ẹ̀kọ́ tán tí wọ́n bá ń lọ sílé wọ́n sì jọ máa jíròrò nípa ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn níwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. wọn ni Abdullahi ibn Umar ó gbẹ ọ̀rọ̀ wípé qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam yaqul tí ó ń sọ wípé eléyìí ni àlà àlà darajati ar-riwaya as-simaa òun ni gbólóhùn tó ní agbára jù nínú gbólóhùn tí wọ́n fi máa ń gba ẹ̀gbà ọ̀rọ̀ wa wípé mo gbọ́ ni kì í ṣe pé nìkan gbọ́ ó sọ fún mi èmi ni mo gbọ́ ìyẹn pé kò sí wá fífọ̀ láàrin gbígbọ́ ọ̀rẹ́ àti àti ẹni tó sọ kí mo gbọ́ tí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé buniya islam ala khamsin ìpè wọ́n ma ẹ̀sìn islam lórí nǹkan márùn wọ́n ní alìsílámù yìí gbólóhùn islam èyí tí wọ́n máa ń tú lọ́pọ̀lọpọ̀ àyè lónìí eh, pẹ̀lú pé islam is peace. àlàáfíà lẹ̀sìn islam làṣẹk ṣùgbọ́n gbólóhùn islam yẹn òun gangan fúnra rẹ̀ ìtumọ̀ rẹ̀ kì í sàlàáfíà òun gangan fúnra rẹ̀ kì í sàlàáfíà ṣùgbọ́n gbólóhùn náà kó àlàáfíà sínú. àlàáfíà yẹn èyí tó wà nínú ìjúgbájútẹ̀ sílẹ̀ fún ọlọ́run àlàáfíà tó máa ń tàtara ìjúgbájútẹ̀ sí ọlọ́run ọba wáyé òun ní islam wọ́n lọ́ba tí wọ́n fi ní al-istislamu lillahi bit-tawhid ìjúgbájútẹ̀ sílẹ̀ fún ọlọ́run ọba látàrí ṣíṣe ọlọ́run ọba náà láàṣọ ìyọ̀ní nǹkan mi bọ̀ lẹ́gbàá tí yẹn bá ní àjẹ́ ọkàn pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni òun nìkan ló lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún bákan náà èèyàn ò ní máa kó ìrẹ̀wẹ̀sí nípa títẹ̀lé tọ́lọ́run ọba in tí o bá tẹ̀lé nínú àwọn òfin ọlọ́run in tó ju agbára rẹ̀ lọ ni. والانقياد له بالطاعة والخلوص من الشرك والخلوص من الشرك àti bíbọ́pá bọ́sẹ̀ kúrò nínú òṣìṣẹ́ bọ̀ torí pé èèyàn lè máa èèyàn lè gbọ́ pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni kí èèyàn sì máa tẹ̀lé tọ́ ọlọ́run kó sì máa ṣe kí ni kó sì máa fẹ̀bọ̀ ṣiṣẹ́ sílẹ̀ kọ́lọ̀ kó sọ wa torí pé ẹbọ ti gbogbo gbogbo ẹnikẹ́ni tó wá fi lè di ẹbọ mọ́ ẹbọ ṣíṣe mẹ́rù rẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá lòun lè ṣàmójúkúrò fún yàn ẹni tí ó bá túbá tí kú fi ká ẹbọ ṣíṣe máa lọ́wọ́ tó bá pàdé ọlọ́run ọlọ́run ti parí ọ̀rọ̀ tiẹ̀ nípa irú ẹ̀yìn yẹn. nílò bàtí jẹ́ sí pé èyí táwọn Yorùbá àwọn akáàrọ̀ òjìrè tá a máa ń wí tọ́pọ̀lọpọ̀ kì í ṣe ká fún nǹkan ẹ̀sìn kọ́ àjò torí pé mélòó la lò lé ayé ìjàmà ẹni tó gbádùn jù lé ayé tó fi gbogbo ojú ayé rẹ̀ gbádùn wọ́n ní tí ọ̀rọ̀ rẹ̀ bá padà lọ jẹ́sí pé náà ní owó àwọn onítọ́ bá rí ìbọn náà tí wọ́n bá yọ tí wọ́n bá bí èrè gbèsò ti rí gbádùn rí òní láti gbà òun òun tẹ̀ tí gbọ́ tí ń jẹ́ gbádùn rí láyé òun ẹni tó fi gbogbo ojú ayé gbádùn láti jọ tí wọ́n ti bí kò mọ̀yà wọ́n kàn rí ìbọn náà wọ́n yọ yóò lóun òun tẹ̀ mọ tí ń jẹ́ gbádùn òun tọ́ òun kò tí ì lo ìṣẹ́jú márùn-ún nínú ẹ̀ kò tí ì lo áwà kan nínú ẹ̀ gbogbo ìgbádùn tó fi tó fi lé ayé gbé mẹ́mórì rẹ̀ gan ó ti delete kò sí kò lè rí kọ́ọ̀lù kóhun gbádùn rí má. ọjọ́ kan sì ní nínú jahannama one thousand years ni. ọlọ́run mọ̀jà mayiná mọ̀jà rí mọ̀jà gbóòórùn rẹ̀ látọ̀ wá pé ẹni tó gbé ẹbọ pàdé ọlọ́run ọlọ́run ní òun ò ní sí ẹni tó ní àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run fẹ́ bá fi iná ọlọ́run fẹ́ fi iná jahannama fọ àwọn ẹ̀ṣẹ̀ náà nù òun ni wọ́n nuna ìtọ́lọ́run nítorí di àsìkò tó bá wù ọlọ́run ọlọ́run yọ jáde ṣùgbọ́n ẹni tó gbé ẹbọ pàdé ọlọ́run ìyẹn kò sí ọ̀rọ̀ lórí rẹ̀ ọlọ́run ò ní sàmójú kúrò fún torí pé ẹbọ wúwo gidi eléyìí ni Islam Islam yìí a má lórí nǹkan márùn-ún شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله àmọ́ lórí jíjẹ́rìí ويبي. ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo wọn ní ìjọsìn tòdodo tọ́ sí àti pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa ọlọ́run. ìránṣẹ́ ọlọ́run. so tíyẹn bá gbà pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni òun nìkan níjọ sísì tọ́sí tó pọ̀ tí kò gbà pé àní Muhammad sọ̀sẹ́lẹ̀ mi ránṣẹ́ ọlọ́run ni kò tí wọ Islam kò tí wọ rẹ́sì Islam àbí tó gbà pé ànábì ọlọ́run ni ṣùgbọ́n àwọn alárúbáwá nìkan ọlọ́run náà sí lè kò tí wọ Islam. wa ma arsalnaka illa rahmatan lil alamin. ní gbogbo àwọn òjíṣẹ́ tí ọlọ́run ọba náà pátá adébà ahmed sọsẹlẹm ọlọ́run ọba fi ká ẹsẹ̀ ìránṣẹ́ nílẹ̀ ó wá rán sí gbogbo àgbá ńlá ayé àtẹ̀yìn àtàlìjàmú kò sẹ́ẹ̀ kankan kù yàtọ̀ sáwọn tí wọ́n síwájú rẹ̀ nínú àwọn ìránṣẹ́ so shahada méjèèjì ó wọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí a ti sọ nínú abẹ́ hadith jibril gbogbo ẹnikẹ́ni tó bá fi lè wí shahada yìí zọ́hírù mu'amala wa pẹ̀lú rẹ̀ a ó ṣe mu'amala pé à ń bá mùsùlùmí ṣe ni láṣẹ pẹ̀lú rẹ̀ ni ó gba wa. siye meji nínú wípé ṣàhádà yẹn ó gbọ́dọ̀ jẹ́ قول باللسان واعتقاد بالقلب وعمل بالجوارح lásìkò tí yẹn ń fi ahọ́n wí yẹn kó di àdé ọkàn yìí tó ń wí kó gbàgbọ́ bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ kó sì ní ìmúrasílẹ̀ àti ṣiṣẹ́ tọ kẹ́límà ṣàhádà tó ń wí yẹn kó ní ìmúrasílẹ̀ àti ṣiṣẹ́ tọ kẹ́límà ṣàhádà yẹn ṣùgbọ́n ẹni tó ń wí ẹni tó fi ahọ́n wí bóòlà ó ṣe mọ̀ pé ń bẹ nínú ọkàn rẹ̀ kò sí bá ṣe fẹ́ mọ̀ torí pé kò sí mítà tá a ó ní wáyà súnmọ́ bí ẹni tó tẹ̀yìn bá fẹ́ gba ìsìlámù ṣe pé kẹlùmọ̀ sàádà tán tó di wí tán ọ̀dà ọ̀yà ẹgbẹ́ sí àyà rẹ̀ ká wò ṣe ń bẹ́ẹ̀ kò sí kò sí ìmanú mítà tá a ọlọ́run nìkan ló ṣe kíni ọlọ́run nìkan ló mọ̀ yẹn ọlọ́run òṣìyàn náà wa kò náà wa ká máa wá ní ti ń ṣe kíni ti ń bẹ́ẹ̀ nù ọkàn ọmọ èèyàn káàkiri wọ́n ní wa iqaami ssalah àti ní máa gbé ìrun dúró máa gbé ìrun dúró àti àlàyé nípa eléyìí náà lábẹ́ hadith tí a kà tán gbé kí èèyàn gbé ìrun dúró min nahiyati الحفاظ على أوقات الصلاة لا تاريخ يوم موجود واسقون إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فلما با ó fi àsìkò sí ìrun kíkí fún wa a ó kí àwọn ìrun wọ̀nyẹn láwọn àsìkò wọn bákan náà a ó kí àwọn ìrun wọ̀nyẹn a ò ní kí ní ìkí ẹni tójú ń kán gẹ́gẹ́ bó ṣe wà ní hadithi musi usala tó wọ masalasi tó kírun tó wá sálámà sálàmù àdìsí sálàmù ní lọ kírun irji fasalli wọ́sọ́lì fa iná kẹlẹ́m ti sọ́lì lọ tún irun kí torí pé wò tí kírun ìtumọ̀ ọ̀rọ̀ ni pé èyí tó ṣe ń sin sin ìkì ó kọ rẹ̀ kìí ṣe kíni kìí ṣe irun ó padà ó tún tún kí ní bó ṣe kí dàkọ́kọ́ yẹn ó tún padà wá sálámà sálámà mímí àní tún padà lọ kírun wò tí kírun fa ó tún lọ kí lẹ́lẹ́kẹ̀ẹ́ tó padà wá ó ní òjíṣẹ́ ọlọ́run bá sọ pé padà kó lọ kírun fa iná kẹlẹ́m ti sọ́lì torí pé wò tí kírun lẹ́lẹ̀ kẹta pẹ̀tọ́ irú ojúṣe ọlọ́run ìmọ̀ ìmọ̀ irun mi kí tayọ bí mo ṣe kì í lọ. irẹ̀ lẹ́yìn yẹn làní màmá sọ́nàm ṣe àlàyé irun fún un afẹ́kẹ́yàn fi ara balẹ̀ ìṣẹ́jú mélòó láti kírun ìṣẹ́jú mélòó láti kírun afẹ́kẹ́yàn fi ara balẹ̀ kíyàn kíyàn mọ̀ pé ní ọ̀sẹ̀ tí ó síwájú àsọ wípé kí nígbà tá à ń sọ̀rọ̀ nípa um, uh, an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak bíi kí ọ̀gá èèyàn kó pọ́nà èèyàn sẹ́ni kí ẹ̀ tó sì dúró tó sì ń wó èèyàn tí ẹ̀ ṣiṣẹ́ yẹn ní ẹ̀bọ̀ ọ̀wọ̀ ẹ torí pé ń wó èèyàn lásán gan yóò jẹ́ kí èèyàn farabalẹ̀ sí ọlọ́run ọba wa kú lọ́gàá ọlọ́run ọba tó ṣẹ̀dá wa níṣì ń rí wa ó ń wò wá kò sí èméjì nínú gbọ́dọ̀ ń rí wa ó ń wò wá lásìkò tá a bá dúró yẹn ká fi ara balẹ̀ dúró níwájú ọlọ́run ká tijú pé ọlọ́run rí wa ó ń wò wá tí a wá fi ara balẹ̀ kí irun náà nígbà tá a bá tún ṣe àwọn wọ̀nyí tán ẹni kẹ́límà gbígbé irun dúró yóò tún apply sí wa. wọ́n ìtẹ́ ìzaka àti mímọ̀ ayọ̀ zaka eléyìí náà bẹ́ẹ̀ arkanu islam. torí pé Islam ẹ̀sìn tó lọ gbogbo nǹkan ni nítorí ise pelu pẹ̀lú ọrọ̀ ajé Islam ò fi ilẹ̀ ọlọ́run bá ní bùkátà sí níná lílò ọlọ́run sì mà pé nínú kádàrá òun òun ti àwọn ẹnìkan lólówó àwọn sì àwọn ẹnìkan ní tálákà ó ṣe iye ọ̀sẹ̀ kálọ̀ọ̀rọ̀ yẹn lórí àwọn táni lórí àwọn olówó circulation dúkìá kó láàrin àwọn èèyàn. lélẹ́ yìí yàtọ̀ sí ìròrí àwọn capitalist tó yẹ pé dúkìá yóò wà restricted sí ọwọ́ àwọn individuals tẹ́lẹ̀ kà ní àwọn bourgeois àwọn ni wọ́n ní dúkìá yẹn lọ́wọ́ gbogbo èèyàn yókù wọ́n kò wọn lẹ́rù ni ẹ̀sìn Islam ò gba eléyìí sòbí dúkìá yẹn bá ti pọ̀ sí bẹ́ẹ̀ ni zaka tí ọ̀ràn yẹn lórí yẹn ó ti ṣe kíni bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀ sí. yọ ìta ìzaka eré náà bẹ nu àwọn ìjẹ́sí islam ṣe ní òpó ẹ̀sìn náà fasubhanallah òpó ni fẹ́ẹ̀sì yẹn ibi kí mùsùlùmí yọ nínú dúkìá tó ti wọ ní kó fún ọmọ àyà rẹ̀ mùsùlùmí tó jẹ́ aláìní tó jẹ́ oníbùkátà nínú ẹ̀ wà hajjul bayt àti máa ṣiṣẹ́ hajj lọ sí ilé ọlọ́run wa sawmi ramadan nínú àdìsí tí a kà síwájú yẹn liman istata'a ilayhi sabila fẹ́ni tó bá ní agbára láti ṣe bẹ́ẹ̀ wa sawmi ramadan àti mímọ́ gba ààwẹ̀ oṣù ramadan àwọn nǹkan márààrún wọ̀nyí àwọn nǹkan márààrún wọ̀nyí àwọn náà ní arkan al-islam torí náà islam kìí ṣe àdìọ́kàn lásán ni èèyàn lè máa jẹ́ mùsùlùmí kó má kírun ilé bàtà àwọn olùmọ̀fin ní ẹni tó bá fi ìrun sílẹ̀ amdan kẹfà ó máa mà wọ́n ní ìrun ayé látọ̀ ní ìní kìí wọ́n ló ti di kèfèrí torí pé al-ahdu alladhi baynana wa baynahum as-salah ìgbà tá a fi sópin ya mùsùlùmí àti kèfèrí náà nù sòyìn ni ẹ máa sọ pé mùsùlùmí lòun kó wá wò pé tóun bá ti wọṣọ funfun lọ́jọ́ Sunday tóun lọ ibì kan tóun dé ẹ̀sìn Islam ti tán bíi ọ̀rẹ́ wa kan láti èkó sẹ́wọ̀n pé oríṣiríṣi oríṣiríṣi rẹ́gbẹ̀rẹ́gbẹ́ pọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní ìyá kan sọ pé ìyá ẹ̀ kírun ni wọ́n ní à ìrun ìrun ìrun tí wàá jẹ́ ṣe bí àwọn ti lọ ibi táwọn máa lọ lọ́jọ́ Sunday wọ́n ti sọ ẹ̀sìn Islam di kéde di Christianity nù eléyìí náà yóò mú kí kò sílẹ̀ ìdí ni o kó jẹ́ sí pé lọ́jọ́ Sunday Sunday àwọn obìnrin lọ́ọ́ pàdé nìkan kì í ṣe haram ni tó bá jẹ́ pé ọjọ́ tó wà convenient fáwọn obìnrin láti pàdé nìyẹn ṣùgbọ́n nǹkan tó yẹ ká question òun ni kí ni wọ́n lọ ṣe bẹ́ẹ̀ torí pé ẹni tí ń lọ síbi kan ní gbogbo ọjọ́ sunday tí kò mọ̀ pé ìrìn ọ̀ràn yẹn ni lórí ọ̀dọ́ rò pé tóun bá ti lọ lọ́jọ́ sunday yẹn báwọn kiri yóò ṣe máa ń lọ lọ́jọ́ sunday yẹn lọ́sẹ̀ ọ̀sẹ̀ islam ti tánu ẹ̀rí pé problem ń bẹ mi ti ń lọ nìyẹn problem wà ń bẹ ṣùgbọ́n tó ṣe pé ẹ̀kọ́ ẹ̀sìn là ń kọ́ wọn rẹ́ pé tí wọ́n bá ń wá síbẹ̀ gbogbo ọjọ́ ayé tí wọ́n bá wá wọ́n á rí àlékún nípa ẹ̀sìn wọn láìṣíkà a lè sọgbójọ́ sátì a lè ó lè jẹ́ láàárọ̀ ó lè jẹ́ nírọ̀lẹ́ a lè ọjọ́ sunday ó lè jẹ́ láàárọ̀ ó lè jẹ́ nírọ̀lẹ́ kò sí láìfi nínú káwọn obìnrin lọ péjọ sáàyè kan káwọn tí wọ́n jẹ́ then ó yẹ kí á wòye sí tariku sala kí ẹ má kírun àbí kí ẹ má gbáwẹ̀ kí ẹ má yọ zaka iṣẹ́ hajj ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìní lárúbáwá kan ló wá bí anabi sallam obìnrin rẹ̀ pé kí ni àwọn nǹkan tó wọn náà lórí mi òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ṣírò àwọn nǹkan márààrún yìí fún un ó ní ṣe lẹ́yìn gbogbo àwọn márààrún tó kàkà lẹ́yìn ìrì òṣìṣẹ́ ọlọ́wọ́ ṣé nǹkan míì tó ń bẹ tó tó jọ́nà àyà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní àwọn márùn yìí náà ní ọ̀ràn àyà torí pé àwọn lòpó lárúbáwá oko kó tó máa lọ sọ fún òṣìṣẹ́ ọlọ́wọ́ bá pé láàzídù àlẹ́ ìhà abàdàn sí márààrún tó kàkà lẹ́yìn wàhálà yẹn ní fi gàgà pọ̀ náfìlà rákà méjì gan ní kí ṣé irun rákà irun ẹ̀ máa rún ojúmọ́ kí n gbà ọ̀ kí n yọ zaka tó wò bá yọ ní sọ́ọ̀bì kí n ṣiṣẹ́ hajj ìní fi gàgà kù nígbà tó pẹ́yìn ìdá ń lọ oṣù ọlọ́run sọ fáwọn sáré pé dakhala al in in sadaqa márùn yẹn tó bá ní òdodo nínú ọkàn rẹ̀ lórí márùn yìí lásán ó ti wà àlìjánà àwọn olùmọ́ kí ni ìtumọ̀ rẹ̀ ìpè wíwà àlìjánà kò rọrùn lásìkò téèyàn fọwọ́ mú márùn yìí lásán ìní tó máa ọ̀rọ̀ pé tó bá tó bá tó bá lódodo nínú ọkàn rẹ̀ gbogbo tó bá rí márùn-ún yìí nìkan mójútó lóòótọ́ yìí wà lè lẹ́nà ṣùgbọ́n ṣé lè mójútó márùn-ún yẹn lásán kó sì rà lè wọ̀. tàbá gbóòrùn ẹwọ orúurùn tàǹkì ìdajì rákà àkọ́kọ́ àbíṣe mọ̀rájà ìdásí lọ́fíìsì rákà ìkejì nígbà tá ń bọ̀ lé wọn ní pé wàtá ti ta rákà wọ́n sì tún ní ká ra pampasi náà fa irú irun tá à ń kí ni ẹ̀nà irun yìí náà lè yẹ wá ní irun yìí náà lè yẹ wá ní ẹnìkan ẹnì kò sí náà fílà tí irun bá mẹ́hẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama subhanallah rahmatan min allah tabaraka wa ta'ala yóò ní ẹ̀wò náà fílà ẹ̀rú mi irun lákòókò tú láàkì ìdàbàdà ṣàdọ́tù aláìlá ìlàláwò yẹn kò sẹ́bọ nínú ẹ̀ kò lóńdè kò ní gbẹ́kúdè kò lórúka iṣẹ́ òmùgọ̀ kan bẹ tí wọ́n ń ṣe wọ́n pè ní gbẹ́kúdè yẹn ni pé màláìka kú ò ní wọlé àbí. kò ró ẹbọ pọ̀ mọ́ iṣẹ́ rẹ̀ nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ wò ní irun nínú àwọn tó ní láti ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run nínú àwọn tó ní láti ṣe pẹ̀lú àwọn ẹ̀tọ́ ọmọnìyàn nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ wò òun náà ni tó ní láti ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ títa sílẹ̀ tí ta ẹ̀jẹ̀ ẹnìkankan sílẹ̀ nígbà tó wà ní ayé wọ́n ní tí wọ́n bá wo irun tí irun bá mẹ́hẹ̀ ó fi rákà ẹyọ kan ó fi concentrate rákà mẹ́ta yòókù ó fi ronú lọ. ọlọ́wọ́n ni ẹ̀wọ̀ náfìlà rẹ̀ sọ ní náfìlà subhanallah tí wọ́n ti pé ipò náfìlà àti ìrun ọ̀ràn yẹn kì í ṣe kan ṣùgbọ́n lọ́wọ́ ni kí wọ́n fi náfìlà kí wọ́n fi dí ètò mẹ́hẹ̀ nínú ọ̀ràn yẹn torí pé máa yẹ fàánù lọ kò bí àdáàbì kan kí lọ́wọ́ fẹ́ fi jíjẹ yín àṣẹ jíjẹ yín yà ọlọ́run ní kí lòun fẹ́ fi ṣe. kí ọlọ́run fẹ́ fi jíjẹ yín yà ṣe ọlọ́run ọ̀bọ̀ fẹ́ yín fún yàtẹ̀ tó tó bá di irú ọjọ́ náà tí wọ́n ní kó wọ́n náà fi lẹ́yìn tí ní náà fi láti ẹ̀mọ́ pé kò sí excuse me sir ẹ jẹ́ padà wá kò sí. kò sí kí padà sẹ́yìn àwọn èèyàn máa wọ́n ma gbèrò káwọn sì láǹfààní àti padà sẹ́yìn ah, táwọn bá lọ́pọ̀ tí níbi àti padà sẹ́yìn subhanallah kò sẹ́ni tí ó yẹn náà fi làtọ́ wọn opportunity ọ̀wọ́n náà ni raka méjì yẹn kéèyàn máa fojú di astagfirullah astagfirullah astagfirullah astagfirullah ní ìgbà kí ẹ mọ sọ pé tí bá délé máa ṣe ṣe márùn mẹ́ta mẹ́rin la ilaha illallah la ilaha illallah la ilaha illallah méjì mẹ́ta mẹ́rin ọlọ́run bá kì í gbàgbé kò ní sọnù ládàrí ò ní sọnù. سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان عظيمتان على الميزان عند عند الرحمن ثقيلتان على الميزان كلمة أو كلمة جذبوا فيها اعمال قليلا تؤجروا كثيرا الشجية إبا لا راكو فوق أيوة كان لا راميوة يسي أيوة كان يسي كان سبحان الله إراغو إيه سي صلوا في الجوانية سي أيوة كان يسي أيوة كان ينا لا تسان إنه وقفوا subhanallah tí ẹ bá gbèrò àti ṣiṣẹ́ dáadáa tí kò rí ṣe àtòsán lẹ́sàn tó gbèrò rẹ̀ tí ẹ bá gbèrò àti ṣe iṣẹ́ aburú tí kò rí ṣe àní kọ̀ǹkankan fún ó gbèrò dáadáa kò rí ṣe àkọ̀ládá fún ó rí ṣe àkọ̀ládá fún ṣùgbọ́n tó ti bẹ́ àwọn èèyàn tó pàdé ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ten to one pa iṣẹ́ iṣẹ́ kan ládá mẹ́wàá yẹn ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kan ẹyọ kọ̀ọ̀kan yẹn ó sì pọ̀jù mẹ́wàá mẹ́wàá lọ kọ́lùn kò sọ wa nítorí ìdílé kò sí iṣẹ́ tó kéré kí èèmọ̀ fojú di iṣẹ́ kankan pé iṣẹ́ kan ló kéré àwọn nǹkan márààrún wọ̀nyí kí èèyàn mójútó wọn bákan náà kí èèyàn má fi náà fílà ṣeré kí èèyàn má fi náà fílà ṣeré wọ́n má jẹ́ sí pé àwọn ìbí pé èèyàn Ramadan tó Ramadan ni ẹlòmíì ọ̀rọ̀ wọn fàwọ̀ gbígbà rọ̀ ọlọ́run kéèyàn wá nǹkan bíi nínú àwọn iṣẹ́ ìjọsìn tó rọyìn lọ́rùn ẹlòmíì kúránì kíkà ní masha allah iná ọlọ́run fi rọ̀ ọlọ́run ọlọ́run fi kúránì kíkà rọ̀ ọlọ́run gbogbo tó bá ti jókòó tí o bá ti ṣe kankan yóò sáré ka sọ́fà kan sọ́fà méjì ẹlòmíì àwọ̀ gbígbà ọlọ́run fi rọ̀ ọlọ́run ẹlòmíì illallah subhanallah tí bá ń lọ tí bá ń bọ̀ nítorí òun fi rọrọ nù ẹlòmíì sàrà àti ṣe fi rọrọ tó bá fẹ́ bá ṣe competition níbi nípa sàrà àti ṣe àkáǹtì rẹ ò rí di zero ibi tó ibi tó rọ òun lọ́rùn tó bá fẹ́ bẹ́lẹ̀ ṣe competition nípa tahajjud ẹnìkan kan ò ní fi fún ọ ní márùn tí wọn náà fi dágbére ìtòrò òun lọ́rùn nù kíyàn wá wo ètò bá rọ ọ lọ́rùn jù kéèyàn kéèyàn tọ́ gbogbo àwọn súnmọ̀ yẹn o kéèyàn tọ́ wọn tọ́ wọn o ètò ọ̀rọ̀ yẹn lọ́rùn ju kéèyàn ṣe kéde kéèyàn tó ní ma torí pé ntí ọ̀rọ̀ wọn bá nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo iṣẹ́ àdúrà mọ́ ká gbọ́ ìpàdé èyí tí èèyàn ń ṣe tó dunni má ṣiṣẹ́ rẹ̀ tí kò ké kódà bó jẹ́ sí pé kìí ṣe púpọ̀ lọ́rọ̀ fẹ́ jẹ kìí ṣe púpọ̀ lọ́rọ̀ fẹ́ lò kódà bó jẹ́ sí pé iṣẹ́ yẹn kó kéré kó jẹ́ pé kì í ṣe nẹ́jẹ́sìrì kó jẹ́ sẹ́ púpọ̀ kó sọ pé tahajjud kíkí alhamdulillah kó láti sin ọmọ abẹ́rẹ́ ìjọ tó wá bẹ̀rẹ̀ ó kí twenty one rakat lẹ́yìn twenty one rakat tó kíyùn ó dé ọ̀yẹ́ ọdún mẹ́ta lójú tó dìde kí tahajjud mi twenty one rakat ti bọ̀ láǹfààní ó pé ọkọ̀ kí raka mẹ́ta kò sì kí fọ́dún mẹ́ta kó sì má kí èyí tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ nìyẹn kó jẹ́ sí pé iṣẹ́ tá a bá ń ṣe ká máa ṣe léraléra káwọn jẹ oge kódà kó jẹ́ sí pé èèyàn ò ṣe kíni kó jẹ́ pé iṣẹ́ èèyàn kò ṣe kíni kò pọ̀ kọ́nà kó fi wá ṣekò ń gẹ dáadáa nítorí àsìkò báwo ni báyìí ni a ó dúró láti tààdá tó wọn bá sọ àdúgbò tí ń bọ̀ lọ a bẹ̀rẹ̀ ìṣirò àdéhìí ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ kọ́nà kó rẹ̀. الله تبارك وتعالى أو في جبير واحد طيب وعليكم السلام نعم àbí fún ìsọ. Don't protect your own. Subhanallah. Wallahu ta'ala alam. Wallahu alam. Kò sí umuman. Kò sí láì fi nínú kí eh, bá sí ara ilé lápèjúwe lókun gbà tí kì bá ti ṣe ààyè ẹ̀gbin tí o sì ní àdíọ́kàn àdíọ́kàn tí kò ní ìpìlẹ̀ nípa okọ̀ ọlọ́run kéèyàn kan yẹn lápèjúwe bóyá kéèyàn kọ ọ̀kan nínú àwọn okọ̀ ọlọ́run ní kéèyàn kọ okọ̀ kan alhafiz lápèjúwe kéèyàn kọ méje lápèjúwe kéèyàn kọ méje pẹ̀lú àti ọkàn pé ní méje téèyàn kọ yẹn àti ní téèyàn ṣe kọ ó ní àǹfààní kan téèyàn ó tẹ̀ra ìbùkún látara rẹ̀ ìgbà yẹn yóò sọ di nǹkan mi sẹ́yìnsì àmọ́ lókun gbàtí yóò bá di sí yẹn wọ́n lọ́wọ́ àdá àmọ́ bákan náà kí èèyàn lẹ fọ́tò ẹ̀dá kan bíi tèèyàn pẹ̀lú àdìọ́ kan pé fọ́tò yẹn ló ń sọ yàn eléyìí kò sí èméjì nínú pé àdìọ́kàn irú ẹni bẹ́ẹ̀ àdìọ́kàn tí ó mẹ́hẹ̀rì torí pé ó ti ó ti gbé ọkàn lé nǹkan yẹn nìyẹn ó ti gbọ́kàn lé nǹkan yẹn nìyẹn and gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé nǹkan kan tó yàtọ̀ sọ́lọ́n ọlọ́run ó da ẹnìyẹn dá àlámọ̀rí ara rẹ̀ kọ́lọ́n kó sọ kọ́nà kò sọ irú ẹni bẹ́ẹ̀ aláìmọ̀kan ni tó sì yẹ kí á pe àkíyèsí rẹ̀ fọ́tò kò sí yàtọ̀ láàrin fọ́tò ẹni tí láwàní rẹ̀ tóbi àti fọ́tò àwọn olóṣèlú sẹ́yìnsìn ó lè yàn yẹn kan kó fi di APC àbí PDP kó fi replace rẹ̀ kò make any difference so ọ̀rọ̀ pé fọ́tò kan téèyàn lẹ̀ mọ́bìkan ni ó sọ yẹn yẹn àkídà tó mú ẹ̀ ẹ̀ gbà ni so èèyàn ti kó àdìọ́kẹ́ èèyàn nípa àgbẹ́kẹ̀lé èèyàn ti kó lé nǹkan yẹn lórí nìyẹn so kí ọlọ́run bá kó sọ wa Allahu alam wa alaikum salaam. ǹjẹ́ látara ìfẹ́ èèyàn ti wọnú ìṣẹ̀lẹ̀ sọ́ba. ṣé èèyàn lè wọnú ìṣẹbọ sí ọlọ́run látara ìfẹ́ lásìkò èèyàn lè wọnú ìṣẹbọ sọ́lọ́run látara ìfẹ́ tí ìfẹ́ nǹkankan èèyàn ni àbí nǹkankan tó yàtọ̀ sí èèyàn ìfẹ́ tí èèyàn ní sí nǹkan yẹn tó bá lékè ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lọ́kàn àpèjúwe football club wọ́n bú ànábì sàṣẹlẹm wọ́n fi ṣe ẹ̀yẹ omi ẹkún ó dà lójú rẹ̀ ṣùgbọ́n wọ́n wí ní tíìmù wọn yín sunkún wọ́n wí ní tíìmù wọn yín sunkún wọ́n wí ní tíìmù wọn yín sunkún so ẹ imagine ìfẹ́ tó tó ní sí irú um, uh, football uh, club yẹn àti ìfẹ́ tó ní sí ẹ̀sìn rẹ̀. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn tí wọ́n wọ́n mú orogún fún ọlọ́run ọba wọ́n nífẹ̀ẹ́ wọn kàhóbìlà ìyẹn ni pé ìfẹ́ tí wọ́n ní sáwọn nǹkan wọ̀nyẹn ó dọ́gba pẹ̀lú ìfẹ́ ọlọ́run kì í ṣe pé ìfẹ́ yẹn gan tayọ tọ́lọ́run ó dọ́gba pẹ̀lú ẹ̀ ọlọ́run sì pé wọ́n ní adáàkì ọlọ́run wá ní ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ashaddu hubban lillah ìfẹ́ nǹkan kan mi kì í kì í lékàn lọ́kàn wọn dípò pé yóò wá tó ìfẹ́ tọ́lọ́run ìfẹ́ ọlọ́run ló máa ń ní agbára nínú ẹ̀mí wọn so èèyàn lè tatara pé èèyàn nífẹ̀ẹ́ nǹkan kan kéèyàn ṣẹbọ sọ̀rọ̀ kọ́nà kó sọ̀rọ̀ náà náà wàlẹ́kùsọ̀rọ̀ sílẹ̀. Hmm. àwọn ní islamic relief uh, nǹkan tí wọ́n ń ṣe nǹkan tí kò dáa ni sọ́yẹ́sì ní tó lòdì sí ẹ̀sìn ni ní tó lòdì sí ẹ̀sìn ni àdáda sílẹ̀ so ọlọ́run ọba ní. Uh, فلا تخضعن بالقول فيطبع الذي في قلبه مرض àwọn obìnrin nìyẹn o ọlọ́run ní ẹ má máa fi ẹ má máa lọ ohùn sọ̀rọ̀ haramu ni kóbìnrin máa máa dun ohùn sọ̀rọ̀ fún ẹni tí kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ kódà kó jẹ́ sí pé obìnrin tó ń sọ̀rọ̀ yẹn a ò rí kátó wá kóbìnrin tí ó tọ́jú tọ́mú wala tabarrajna tabarruj al-jahiliyyah al-ula gbogbo tọ́lọ̀ ń ṣeré wọ̀ yẹn yóò tọ́jú tọ́mú aṣọ tí ó wọ̀ aṣọ fìtínà ni aṣọ tí ó fi gbogbo àwọn màfátínù ara rẹ̀ hàn ni yóò wà lóhùn yìnyín ọlọ́run ẹ wà máa ka Kùránì ẹ wà máa lùlù sí ẹ máa ka Kùránì ẹ máa lùlù sí bí ẹni tí ọ̀pọ̀ ònú kan sọ fún mi lọ́jọ́ kan tí mo ṣe wáàzì kan eléyìí omi inú títẹ̀ tìbàdìgbà lọ́wọ́ di ha àlámì àṣẹrà tó wọn ìdínà pọ̀ ọ̀nà inú títẹ̀ tí ó ti gbọ́ gbọ́ báyìí kò kọ́ àlámì kò kọ́ nílé kéwù so n tó bá fi lè mú ha alámẹ́sìrá láti inú kéṣẹ́kì barista jẹ́ pé orin yẹn fún rẹ̀ ṣe gíní ó ti ó lè ka orin yẹn bí ó ṣe ka fátíà ní máa ka inji bin mas'ud ó ní yumbitu nifaqa fil qalbi kama yumbitu al-ma'a az-zara ó ní àwọn irinṣẹ́ musical instrument yẹn tí èèyàn bá ń gbọ́ wọn a máa gbin nifaq ṣèyí sọ̀rọ̀ kò ní jọ́ sakala kò sì ní jósokolo ẹ̀ nígbà tí Islam ní sinmi àbí wògà kò ní yẹ yín ètò máa ń ṣokùnfà rẹ̀ wọn náà ni kéèyàn máa kéèyàn kéèyàn máa kó máa accumulate gbígbọ́ musical instrument á máa gbin ní fáàkù sínú ọkàn yẹn gẹ́gẹ́ bí omi bó ṣe máa mú kí irúgbìn kó jáde bẹ́ẹ̀ ni ẹ máa gbin ní fáàkù sínú ọkàn yẹn. wọ́n advance oríṣiríṣi àwọn ọlọ́kùn ọ̀jọ̀ kan reasons ìgbìyànjú táwọn ọba máa ṣe àwọn ọmọ àwọn lọ chọ́ọ̀chì ọmọ tí kò sẹ́kọ̀ọ́ ìsìláàmù lára rẹ̀ ènìyàn ó ṣẹlẹ̀ sí i. so gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe wọ̀nyẹn ó lòdì sẹ́sìn Islam ó lòdì sẹ́sìn Islam so àwọn tẹ́lẹ̀ ń wò pé bóyá àwọn tí wọ́n jẹ́ àfà tó yẹ kí kágbọ́ yín wà fún kí wọ́n kọ́ ni wọ́n tó ọ̀dà àfà mi gan-an tó wọn náà bá kí ijó mọ́lẹ̀ báyìí káwọn ará lọ ní bínú sáfà mi bá kí ijó mọ́lẹ̀ báyìí wà pé subhanallah sáfà náà sì lélẹ́yà àbí wèrè torí pé anabi ahmed sọ wàláyé tó bá jẹ́ pé anabi sọ bá jẹ́ oníjó ni àtàlẹ́bí àtàwọn sàbí tó bá pé ijó ni wọ́n máa ń jó ìsìláàmù à ní gbóòórùn ìjẹ́jẹ́ ìsìláàmù láti kọjú wa tòní. lásìkò tí wa tòní àti ẹni à ní dé bá ìsìláàmù torí pé ìjìntà kan bá nínú rẹ̀ náà ni ijó nìkan ni ó sẹ́kù nù ẹ̀. ìwọ́n wa ló jogún ànábì àwa wíwá tíjó mọ́lẹ̀ ń jó. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí tòmọ̀ fún wa wọn ò láǹfààní ju pé wọn ó gbé wa jìnnà sí ẹ̀sìn lọ wọn ó ṣe àkóbá fún àdéhọ́kàn wa wọn ó ṣe àkóbá fún wọn amọ́ mọ́kọ́kàn dé pẹ̀tà wọn amọ́ mọ́kọ́kàn dé pẹ̀tà so gbogbo ẹni tí wọn dá arúgbó kí sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ òun náà náà yẹn lọ́wọ́ ni torobìnrin tó gbọ́ra dí òhùn tó ń lọ òhùn tó ń fi mú sọ̀rọ̀ tó ń jó tó ń lọ ara gbogbo àwọn kẹtẹ́ fi Islam lọ òdì sí àwọn àwọn asbábùl mu'addiyati ila zina àwọn nǹkan tí ó ṣokùnfà zina òun ni gbogbo àwọn yẹn obìnrin ò tí ì sìn yẹn gan gàtọ́ wa kó obìnrin yóò fi káàmìlì zina jà yóò jáde nínú yóò lẹ́yìn ìgbà tó bá ti ṣe ọ̀sán tán ọ̀sán tó pé yóò àjáde sábẹ́ kámẹ́rà yóò a máa jó yóò máa jó àwa ní Islam nìyẹn Islam ntí Islam wa kan ìjàhìlíyà nìyẹn ntí wọ́n pè ní ìjàhìlíyà nìyẹn tó tó wà prevalent get Islam tó dé òun nìyẹn òun lẹ́tì Islam wa kan lẹ̀ àwa rí inú rẹ̀ lónìí pẹ̀lú ọkọ̀ Islam So tó yẹ ká sọ̀rọ̀ fún gbogbo eléyìí kí ọlọ́ọ̀bá kí ó sànù wa. kí ojogun àgbọ́yé ẹ̀sìn tí ó péye fún wa kí ó sì fi wá ṣe ìkúnjẹ dáadáa ayé àti àlùkìyàmà báyìí dáa ó fi jókòó ti dé nílá ta'ala ohun tí a wí tó ṣe dé ní èròǹgbà ọlọ́run àti sunna ní Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run bá kí ó sanwó alẹ́sàn wíwí àti gbígbọ́ èyí tó kù díẹ̀ ká tó kí ọlọ́run bá kí ó ṣe ojúkúrò fún gbogbo wa káàdà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk